نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله ربكم التي الذي لا يسأل عما يفعل ولا يخفى عليه شيء في السماوات والأرض له خزائن السماوات والأرض وإليه ترجعون اعلموا عباد الله بأن التوكل من أعظم واجبات الإيمان وأفضل الأعمال والعبادات المقربة إلى الرحمن وأعلى مقامات توحيد الله سبحانه وتعالى فالتوكل عباد الله هو إظهار العجز والاعتماد على الله قال الحسن البصري رحمه الله إن توكل العبد على ربه أن يعلم أن الله هو ثقته وقال ابن عثيمين رحمه الله رحمة واسعة التوكل هو صدق الاعتماد على الله تعالى في جلب المنافع ودفع المضار مع فعل الأسباب التي أمر الله بها عباد الله التوكل واجب على كل مسلم عند جلب المنافع ودفع المضار بل شرط من شروط الإيمان للمؤمنين ولقد قال الله سبحانه وتعالى وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين ولقد خص الله تعالى نبيه صلى الله عليه وسلم بالأمر بالتوكل عليه في آيات كثيرة من القرآن الكريم كما في قوله تعالى فتوكل على الله إنك على الحق المبين وقوله سبحانه وتعالى فتوكل فاعبده وتوكل عليه وقوله سبحانه وتعالى وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا وقوله سبحانه وتسامى وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين عباد الله اعلموا أن التوكل من صفات المؤمنين حقا عند ربهم ولقد قال الله سبحانه وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ولقد جاء في السنة أن التوكل من أعظم موجبات دخول الجنة وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي الأمم فجعل النبي والنبيان يمرون معهم رهط والنبي, والنبي ليس معه أحد إلى أن قال قيل انظر إلى الأفق فإذا سواد قد ملأ الأفق قيل هذه أمتك ويدخل الجنة من هؤلاء سبعون ألفا بغير حساب ثم دخل ولم يبين لهم فأفاض القوم وقالوا نحن الذين آمن نحن الذين آمنا بالله واتبعنا رسوله فنحن هم أم أو أولادنا الذين ولدوا في الإسلام فإنا ولدنا في الجاهلية فبلغ النبي صلى الله عليه وسلم فخرج فقال هم الذين لا يسترقون ولا يتطيرون ولا يكتوون وعلى ربهم يتوكلون فقال عكاشة بن محصن رضي الله عنه عمنهم أنا يا رسول الله قال نعم فقام آخر فقال أمنهم أنا قال سبقك بها عكاشة رواه البخاري اللهم اجعلنا من المتوكلين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atúdúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba alágbára ọba ológo jùlọ ọba tí ó ṣe pé ọpẹ́ àti ẹ̀yìn òun nìkan ṣoṣo náà ló tọ́ sí bí a bá ń dúpẹ́ fúnra wa à ń dúpẹ́ lórí pọ́lọ́run ọba ó lò wá ní sábàbí kì í ṣàwa gan la jẹ́ ìpìlẹ̀ oore ọlọ́wọ́ bá ní ìpìlẹ̀ gbogbo rẹ̀ èyí tó tẹ̀ lọ́wọ́ ìpasẹ̀ nìkan ló fi tẹ̀ lọ́wọ́ ni àbí ìtọ́lọ́wọ́ bá ń fún wa sòòsé láì gbà pasẹ̀ nìkan kan wá orí ọlọ́run subhanahu wa ta'ala ọ̀nà méjì ni ipa kan bẹ ọ̀kan bẹ nínú ẹ̀ máa bá wa directly láìsí pé ọlọ́run ó orí ẹlẹ́ẹ̀kejì o náà ni orí tọ̀dọ̀ ọlọ́run náà ni ṣùgbọ́n ọlọ́run bá tún fi ẹ̀dá kan sábà sábàbí ìkíní kejì rẹ̀ yẹn rúsan ọlọ́run ọlọ́run ọba ní ká fi ọpẹ́ fún o ọlọ́run ọba ń rọ òjò láì ṣe wípé ọmọ ẹ̀dẹ́ èèyàn kankan nípa nú ẹ̀ ṣe ń rọ láti sánmà yìí ṣe páwọn kan ni wọ́n ń lórí ṣe iye òjò tí ó rọ̀ ibi tí ó rọ̀ sí ibi tí ò ní dé ọlọ́run ló dá ní èèyàn ló sì ń rọ̀ tí a sì ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ nígbà tó jò bá dá lọ́mọnìyàn láàmọ̀ yìí pé àǹfààní tó pọ̀ tí ò níye ọlọ́mbẹ níbi òjò ẹ̀yìn arúsàn ọlọ́run ọlọ́run ọba yìí lọ́ba tá a dúpẹ́ fún bọ́ bá sì wù ú amú oore kan wá bá ọ agbépa gba ipasẹ̀ nìkan kẹ́niyẹn náà bá lè soríire látàrí ààrẹ náà ni bó bá sì wọ ọlọ́run subhanahu wa ta'ala ibi tó rò pọ́lọ́run ó gbé oore yẹn gbà ọlọ́run àmọ́ gbégbá bẹ̀ àgbégbá bòmíì ọlọ́run ọba ló ní ọpẹ́ níbẹ̀rẹ̀ òun ló sì ní ọpẹ́ níbi tí gbogbo ọ̀rọ̀ bá padà já sí àwa ọlọ́run ọba ní aláforíjì àwa ní oníkẹ́ àwa ìṣọ́ ọlọ́sọ́dọ̀ ọlọ́run kúrò níbi aburú ọwọ́ wa àti àwọn àṣemáṣe àníyàn wa ẹnikẹ́ni tọ́lọ́run bá fi mọ̀nà nìkan ló lè mọ̀nà abẹ́lọ́run ọba kó má kà wá kúnra ẹni tí ó ṣìnà atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹni wa ẹ̀yẹ rúsan ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ó di ọwọ́ ẹni wa ká lọ mọ̀ wípé gbogbo ntọ́lọ́run ọba bá ṣe kò sí ẹ̀dá kan tó lè bi léèrè pé èé ṣe tó fi ṣe báyìí ṣùgbọ́n àwọn ẹ̀dá gbogbo ntá bá ṣe pátá wọn bí wa o kò si tó pamọ́ sí ọlọ́run ọba yìí ní sánmà ni àbí nílẹ̀ pẹ́pẹ́ ọ̀rọ̀ gbogbo nǹkan pátá ọwọ́ ọlọ́run ọba ló wà ìyẹn rúsan ọlọ́run ẹ kó di mímọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé ń tá ń pè ní kéèyàn ó gbára lé ọlọ́run kéèyàn ó gbára lọ́lọ́run ó dídí ẹ̀sìn kan ní téèyàn fi máa ń sin ọlọ́run subhanahu nínú ojúṣe ìmánì kódà odidi iṣẹ́ kan ni tó tóbi téèyàn fi máa ń súnmọ́ ọlọ́run ọba ọba dẹ́dà kódà àmì ló jẹ́ nínú àmì pé èèyàn mọ ọlọ́run lọ́kàn ṣoṣo ìgbáralé ọlọ́run ọba ọlọ́run ọba ọkàn nípa léwa lérí ó sì jẹ́ ká mọ̀ wípé kò sí ẹni tí ó yẹ kí á gbára lé bí kì bá ṣe ọlọ́run ọba ọ̀kan ṣoṣo torí pé ọba yìí òun lọ́ba tí ò ní kú láéláé gbogbo ẹni tá a lé jàmá kan lágbọ̀ kó ti filẹ̀ ayé sílẹ̀ níjọ́ tó bá filẹ̀ ayé sílẹ̀ sójú ọ̀wà àti ọlọ́wọ́n ọba ní alhayu lẹ́dí láyamut ó nìkan ní ọba ọba tí ò kú odidi àmì tó tóbi ló jẹ́ nínú àmì pé èèyàn nígbàgbọ́ nínú ọlọ́run ẹrúsìn wọ́n júwe rẹ̀ lóríṣiríṣi ọ̀nà àfọwà imam hasan al-basari wọ́n ní dáńpẹ̀ ní gbáralé ọlọ́run wọ́n lóun náà ni kí kéèyàn ó gbáralé ọlọ́run pẹ̀lú pé kéèyàn mọ̀ wípé ọlọ́run nìkan ó ní ó tó farati lérí gbogbo àlámọ̀rí èèyàn wọ́n ní ti ń jẹ́ tàwọn kù lélẹ̀ àfọwà ibn uthaymin rahimahullah wọ́n ní tí ń jẹ́ ìgbára lọ́lọ́run wọ́n lòun náà ni kéèyàn ó gbára lé ọlọ́run tọkàntọkàn nígbà tí èèyàn bá ń fẹ́ àǹfààní kan ọlọ́run ni kéèyàn ó gbára lé àbígbà tí èèyàn ń fẹ́ kí aburú kan kó má ṣẹlẹ̀ síyàn ọlọ́run ni kéèyàn ó gbára lé ìwà gbára lé ọlọ́run kò wá kọdí kéèyàn ó ṣe ìgbìyànjú àwọn ìgbìyànjú tọ́lọ́run ní ká ṣe àfọwà sheikh ibn Uthaymin rahimahullah wọ́n júwe ń tán pè ní gbígbára lé ọlọ́run pẹ̀lú ìtumọ̀ rẹ̀ èyí tó fẹ̀jú ìgbára lé ọlọ́run òun náà ni kéèyàn ó sòdodo pẹ̀lú ọlọ́run gbogbo ìgbà tí èèyàn bá ń fẹ́ oore ọlọ́run ní ká gbára lé lérí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo ìgbà tí èèyàn ń wá ṣọ́ra níbi aburú kan ọlọ́run nìkan ni kéèyàn ó gbára lé wọ́n wá fi ẹlẹ́ẹ̀kẹta tì wípé bá a ṣe ní kéèyàn ó gbára lé ọlọ́run yìí ìyẹn ò sọ wípé kéèyàn ó mọ́ gbé àwọn ìgbésẹ̀ tọlọ ń bá ní ká gbé tí oore yìí ó fi tẹ̀ wá lọwọ àbí tí aburú yìí ò fi ní jẹ ọ̀kan wa nílànà tọlọ. lápèjúwe ẹni tó ló ń gbára lé ọlọ́run pọ́lọ̀ ní máa sọ́yàn níbi aburú ó wá lọ dúró sí títì ọkọ̀ wa ń bọ̀ wọ́n wá ní kókó títì ó ní ọlọ́run ló níkú lọ́wọ́ bọ́lọ̀n bá ti kárara pé kìí ṣe ibi tó wọ́n bá lọ́nu bí tírélà gùn ún mọ́lẹ̀ òun tún dìde eléyìí tó ṣe òun ní ìgbára ilé ọlọ́run òun náà ni pé kó ra burú tí ń bọ̀ sá fún aburú má lọ aburú kúrò níbi níbi tó wá wà náà tó o ti rò pé o ti sáfà burú bọ́lọ̀ bá ní ká burú wọn wá bọ́ mbẹ̀ yóò wá bọ́ mbẹ̀ ṣùgbọ́n pàtó o ti ṣe gbìyànjú tọ́mọ́nìyàn fatawakkali ala Allah bàbá tọ́ ìgbìyànjú tọ́mọ́nìyàn tọ́ba tọ́lọ́run ni mo ṣe yìí mo wá kó gbogbo àlámọ̀rí mi mo kó lé Ọlọ́run nígbà pé ní tawakkul òlélé ìdí ni tó jẹ́ wípé ìyàtọ̀ ń bẹ láàrin àtàwákùl àti àtàwákùlù àtàwákùlù èyàn gbára lé ọlọ́run o náà ni pé èyàn fẹ́ jẹun ó gbìyànjú ọwá bó ṣe róúnjẹ lọ́nà ti halal ọwá gbára lé ọlọ́run pé tọ̀ ìgbìyànjú tó ṣe yìí náà kọ́ ní òdò oúnjẹ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbìyànjú tọ́lọ̀ ní kọ́mọ nìyàn ṣe mo ti ṣe mo wá gbára lé ọlọ́run mo ní ó ṣètò oúnjẹ fún mi ìdágbẹ́ tàwa kò lè ṣùgbọ́n kéèyàn jókòó sínú wọ́n ní òní lọ́wọ́ àtọ́jẹ ni tọ́lọ́mùbákùtù kára fún oúnjẹ oúnjẹ wà bá nínú ilé ní ẹ̀ṣẹ́ tàwákùlù o ó ṣe gbìyànjú ó wà kó gbogbo àṣeyọrí ìgbìyànjú yẹn sọ́wọ́ ọlọ́run àṣeyọrí ìgbìyànjú yẹn o ò ní rò pé gbìyànjú tó o ṣe ló jẹ́ kí nǹkan yẹn bọ́ sí eléyìí nìkan tí wọ́n ń pè ní ìgbáralé ọlọ́run ga ó jẹ́ ká mọ̀ wípé pípé ìgbàgbọ́ wa ó ń bẹ níbi ká ọlọ́run ọlọ́run tó bá ṣe pé lóòótọ́ lẹ nígbàgbọ́ nínú ọlọ́run ọba Allah ìgbáralé ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa ànábì gan láṣẹ wípé kó máa gbáralé ọlọ́run lóòrèkóòrè ọlọ́run sọ láwọn àyè tó pọ̀ náà Qur'an ọlọ́run ní rẹ̀ ànábì gbáralé ọlọ́run ọba rẹ̀ torí kórí òdodo olówà ọ̀ bákanáà ọlọ́run rẹ̀ ànábì máa sin ọlọ́run ọba rẹ̀ kó o sì gbáralé láì mínú al ọlọ́run ní rẹ̀ anábì sallallahu alaihi wasallam gbára lé ọlọ́run ọba ọba láàyè ọba tí ò ní kú láíláí láàyè míì ọlọ́run rẹ̀ anábì sallallahu alaihi wasallam máa gbàmọ̀ràn lọ́wọ́ àwọn tá a kó tì ọ́ tẹ́ ẹ bá ti wá konu lórí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe àbí rẹ̀ anábì ti pinnu pé báyìí láṣẹ ṣe tó bá ti di bẹ́ẹ̀ gbára lé ọlọ́run kọ́lọ́run ó jẹ́ ẹ̀rí ṣe torí kọ́lọ́run ọba nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá máa ń gbára lé ọlọ́run àwọn àyà tí a kà síwájú yìí ó jẹ́ ká mọ̀ yìí kò sẹ́nìkan tó mórí bọ́ níbi kéèyàn ọmọ agbára lẹ́lọ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kan nípa fóun náà wípé kó máa gbára lé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìgbára lé ìròyìn àwọn onígbàgbọ́ òdodo tòótọ́ ilé ọlọ́run sọ náà àwọn onígbàgbọ́ ti rántí lẹ́gbẹ̀ẹ́ wọn ìwárìrì abá ẹ̀mí wọn tán bá ti ń dákọ̀ ọlọ́run tán bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀mí wọn àwárìrì bákan náà tí wọ́n bá ń kí àyà kùránì fún wọn ìmánì wọn àlékún wọn a sì máa gbára lé ọlọ́run so eléyìí jẹ́ kó yé wa pé nínú àwọn ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ìgbára lọ́lọ́run ọjọ́ kan gbòógì nínú àwọn ìròyìn tá fi ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀yìn arúsàn ọlọ́run àrí àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àfọwọ́ Abdullahi ọmọ Abbas tó gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alayhi wa sallam wípé àwọn ènìyàn kan wọ́n wọ àlìjẹ́nnà láì ní ṣèṣì ròṣẹ́ kankan àwọn ìran kanu nínú àwọn èèyàn ẹ̀rì pa ṣàlàyé fún wa nínú àwọn kútọ́ọ̀bù tó ti ṣáájú ọ̀nà tí a fi wọ àlìjẹ́nnà ló yàtọ̀ síra wa. ọlọ́run kò sì gbọ́ ọlọ́mọ àlìjẹ́nà àwọn kan bẹ tí wọ́n wọ àlìjẹ́nà tán bá ti déwájú ọlọ́run ìṣirò iṣẹ́ tí wọ́n náà ni pé ọlọ́run sọ wípé ọya ẹ máa lọ náà ọlọ́run dá wọn dúró ṣùgbọ́n yóò ní kún máa darí wọn ká máa lọ́nà àlìjẹ́nà bá náà wọn ò níbi ní ọlọ́run bó ní ẹ dá wọn dúró tán bá dá wọn dúró ọlọ́run ní ọ̀wà máa sọ fún wọn wípé lágbájá ọmọ lágbájá nígbà tó wà láyé kò sí báyìí kò sí báyìí kò sí báyìí kò sí báyìí ní tèmi ọlọ́run ò fẹ́ ọlọ́run wà sọ pé tọ́ nígbà wá wọṣẹ́ rẹ tí ò sẹ́bọ̀ ń bẹ̀ mo fẹ́ lu ọlá mi lénìí gbogbo tó ṣe mo foríjì ọmọ lọ́nà àjẹ́nà àwọn kan náà ni àwọn kan sì tún bẹ níjọ́ náà tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó dá wọn dúró bá náà tí ó wà bí wọ́n lè gbé èé ṣe ẹni tọ́lọ́wọ́n bá ti sọ pé èé ṣe tó fi ṣe báyìí tọ́lọ́wọ́n sọ nísọ kó sọ̀rọ̀ kẹ́tì màgbẹ́ ni yọ wọ̀ náà ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́n bá ti pọ́lọ̀ gangan ní sọ bó bá sì wo ọlọ́run ọlọ́run ó bi léèrè pé èéṣe tó fi ṣe báyìí èéṣe tó fi ṣe báyìí èéṣe tó fi ṣe lóòótọ́ ò ṣẹbọ ṣùgbọ́n ọ lọ jìyà èyí tó ṣe ò túbá ò tó jáde láyé ju gbogbo ẹ lọ ó ń làwọn ènìyàn kan jọ gbẹdà kìyàmà wọn ò tiẹ̀ ní wọn ń báyìí náà inú àlìjánà sọ wọn ò ní anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní àwọn èèyàn wọ̀nyí odidi ìpín 70,000 èèyàn sabuuna alfa ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin àwọn èèyàn kan ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ní káwọn èèyàn máa lọ bẹ́ẹ̀ láì ní sísè rò sẹ́lẹ̀ kan wọn ò tí ẹ̀ ní dúró wọn kọjá lórí afárá àsàlá láti bí mọ̀nà bá ṣe ń kọjá báyìí náà direct náà àlùjànnà náà ìgbàtà nàbí sallallahu alaihi wasallam wá sọ ọ̀rọ̀ yìí àwọn sàábí wa ń wòra wọn lójú pé ah, àwọn wo kí ni iṣẹ́ tí wọ́n ṣe bánabi ṣe sọ̀rọ̀ yìí tán ànábì wọlé ànábì ó ṣàlàyé àwọn wo ní ọjà ànábì sá pé àwọn èèyàn seventy thousand ìgbàtà nàbí sọ eléyìí tó wọlé àwọn sàábí wa ń ṣe fanfà láàrin ara wọn pé tá a lẹ ní àwọn wo làwọn onítọ̀ ó ń bẹ nínú àwọn sàábí tí wọ́n ní àwa tàbí ní ọ̀jẹ̀ àwa tá a rá sójú àwa ni ó jẹ tá a tẹ̀lé tọ́lọ́n tá a tẹ̀lé tànàbí àwọn kan tún rárá pé àwọn ọmọ táwa bí ni ó jẹ nítorí pé àwa tá a jẹ́ bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ wa náà là á ṣe borí kó tó di pa àgbàfà nàbí ṣùgbọ́n àwọn ọmọ táwa bí àwọn ò ṣe borí rárá pé bóyá àwọn ọmọ yẹn ni ó jẹ ibi tí wọ́n ti ń fa eléyìí lọ́wọ́ ànábì wa jáde sí wọn sallallahu alaihi wasallam ànábì ní gbogbo tẹ́ ń rò yẹn rárá kò rí bẹ́ẹ̀ ànábì ní àwọn tí wọ́n jẹ́ ọmọ àlìjànnà tí wọn ò ní ṣe sí ọ̀rọ̀ sẹ́yìn nínú tánàbí fi ròyìn wọn wa ala rabbihim yatawakkalun ànábì náà la àwọn tí wọ́n máa ń gbára lé ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n máa ń kó gbogbo ọ̀rọ̀ wọn sọ́dọ̀ ọlọ́run nínú hadithi yìí ànábì fi àwọn nǹkan kan ròyìn wọn ànábì ní la yarqun wala yaktawun wala yatatayyarun wa ala rabbihim yatawakkalun ànábì ní àwọn tó ti pé la yarqun la yastarqun riwaya tariqu riwaya ti imam bukhari la yastarqun wọn kì í lọ máa báwọn èèyàn wípé kí wọ́n wá gbé ọwọ́ láwọn lérí páwọn ọ̀gbádùn wọ́n yìí lọ bẹ́ẹ̀ lẹ́ka wala yaktawun wọ́n èé sì lo àlìkẹ́yù àlìkẹ́yù ọ̀nà ìwòsàn kan ní tí nǹkan kan bá ń ṣe iná ni wọ́n lò ni wọ́n fi la ara ẹni yẹn láti lè fi tírítì àìsàn tí ń ṣe yẹn náà ń pè ní àlìkáyò ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àtàtọ́ òun náà ni kéèyàn ó sàdédé jáde kó sọ pé ah, bá ti pàdé ọkùnrin mi lè ta yọba padà wọlé tẹ́kùbìnrin ló kọ́kọ́ fún mi lówó owó tó fún mi òun òun ní ta yọba tún padà lónìí kọ́ àbí kọ́ fẹ́ wẹ́ nìkan lọlé kẹ́yẹ kan wá fò kọjá pé ah, ẹ̀yẹ yìí tó ń rí òun ò lè bẹ́ẹ̀ nìyẹn lé àtàtọ́ yóò náà wẹ̀ pé àwọn ẹni wọ̀nyí wọ́n yìí ṣe àwọn nǹkan wọ̀nyí wa ala rabbihim yatawakkalun nínú tánàbí sọ́lá sálàmù kàkà lè yí la yastarqun àrúkíyà ká rúkíyà ihsan ni ní tó nínú ẹ̀sìn kí náà ń bóyá àjànú ló kó sí la wọ́n wá ń ka àwọn àyà Qur'an àwọn àdúrà wọ́n kà sí la tẹ̀lé fi lálàáfíà òun náà ń pè ní rúkìá àbí ẹnìkan sick kò lálàáfíà wọ́n wá gbọ́ lè báyìí wọ́n ṣe àwọn rúkìá fún wọ́n ṣe àdúrà fún ọlọ́run sì ló ń sábàbí tó lálàáfíà kò sí ní tó burú níbẹ̀ nínú ṣẹ̀rá Islam ṣùgbọ́n ànábì ròyìn àwọn ẹni débi wípé in tó lẹ́tọ̀ọ́ tó yẹ kí wọ́n ó ṣe gan-an ìgbà míì látara ìgbáralé ọlọ́run wọn ò ní fẹ́ ṣe wọ́n máa rò wípé nítorí ń sa àwọn èyí náà kò tí ì tó káwọn ṣe sùúrù àdánwò ní látọ̀dọ̀ ọlọ́run àwọn ọlọ́run ń dá wọn wò ní tó bá wá dójú ẹ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ wá ní kọ́sàdúrà fún àwọn àwọn ṣẹ̀ṣẹ̀ lọ tọ́jú ara wọn torí pé báwọn ṣe síkì yìí náà ọlọ́run ń dá wọn wò bọ́lọ́run bá sì dán èèyàn wò ó fi ń gbé èèyàn ga nínú òkú ni báwọn ó máa rò nìyẹn kìí ṣe wípé rúkíà kìí ṣe wípé tó lè gbéyàwó náà ni tó nípa ilé ní táwọn èèyàn míì lo àdísì yìí tán fi sọ wípé ṣíṣe rúkíà kò sí nínú ẹ̀sìn wàlá yaktawun alkayu kò sí tó burú mbẹ̀ òun náà ni ẹni tó bá ṣe wípé ìlànà tí wọ́n fi máa ń ṣèwòsàn nígbà tí wọ́n ni bóyá bí nǹkan kan dì sẹ́nìkan lára wọ́n wà kìkìní yẹn bọ̀ náà wọ́n fi la nǹkan yẹn wọ́n fi yọ nǹkan jáde wọ́n wà dì wọ́n lè fọ òògùn síbẹ̀ alikẹ́yìn nìyẹn ìlànà yìí ìlànà òwòsàn ní Islam ò takò nígbà náà ṣùgbọ́n èyí tí ó takò ti Islam nínú gbogbo tánàbí kakalẹ̀ yìí òun náà ni àtàtà yóò òun náà ni kéèyàn máa rò pé ẹni báyìí mi ò ní bá ń lé torí pé ẹyẹ báyìí fò ẹni báyìí tọkùnrin bá ti pàdé mi mi ò ní tà tóbìnrin bá pàdé mi nǹkan yìí ò ní bọ́ sí ìyẹn Islam faramọ́ wa ala rabbihim yatawakkalun ìjọ hadith yìí fẹ́ fi rinlẹ̀ fún wa òun náà ni àwọn tó ṣe wípé kì í ṣe pádìsì yìí ń sọ pé tá a bá sàárẹ̀ ká mọ́ lóhùn torí pọ́pọ̀lọpọ̀ ẹlòmíì sì gbọ́ yìí ànábì ní tàdà wọ́ọ̀ ìbádọ́là ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ máa ń ṣe ìwòsàn fáìsàn tí bá ń ṣe yìí o báìsàn kan bá ń ṣe ọ́ má dákẹ́ ẹ tí nǹkan báyìí bá ń ṣe yàn kí lèèyàn lè lò ó tọ́ bá lànà tọ́lọ́hún o tí èsì pò gògóró tọ́ bá lànà tọ́lọ́hún o kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ nínú ṣẹ̀rẹ̀ ẹ̀sìn yálà èèyàn lọ ilé ìwòsàn ni yálà èèyàn lè gbógi ni jẹ́ pé àwọn tán máa ń kọrin wípé àdúà má ṣe dójú àdúrà àti mí ìwọ ló ní jẹ́wé ìwọ ló ní ọlọ́run ni a jẹ́wé o torí pé kámọ́ sí ń tọ́lọ̀ wọ̀n fẹ́ ṣùgbọ́n wá rẹ́ nìkan nu gbó ọwọ́ ń jẹ́ ewé ẹwọ́ ah, lẹ́fẹ́ fẹ́ léèṣe àwọn fẹ́ fi kí àgbo ni subhanallah níbi tá a dùn àwa ẹ̀tún jẹ́wé là ọlọ́run tó dá gbogbo àwọn ewé òun ní tó fi sára wọn tá a fi dáàlé láyé àlè màá sí rí rẹ̀ tán ntọ́lọ̀ fi bẹ̀ àlímà wo mọ̀ ní àlímà wàjà hílà wo mọ̀ jẹ́ dáná bí sọ̀nà alábìnrin ẹni tó mọ̀ mọ̀ àwọn tí ò mọ̀ mọ̀ gbogbo èyí tá òun náà ni wọ́n papọ̀ wọ́n extract ẹ̀ wọ́n padà lọ develop ẹ̀ ní láàbù níta lò náà ni so ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ṣe àwọn ìwòsàn àwọn nǹkan ìwòsàn ewé egbò ọlọ́run kò ṣe lè wọ̀ ìtọ́lọ̀ ń ṣe lè wọ̀ ní tó bá jẹ́ haramu tẹ́ ẹ bá fẹ́ máa papọ̀ mọ́ nǹkan yẹn ọlọ́run ṣe àwọn nǹkan yẹn lè wọ̀ látara àdéhélé nínú hadith yìí kì í ṣe pé ń tá gbọ́yé ń bẹ̀ ni wípé béèyàn bá síkì kani loogun lóògùn ògbára lọ́lọ́ kí sì túmọ̀ ẹ̀nìyàn èèyàn gbọ́dọ̀ lóògùn torí pé ara rẹ náà bùkátà ẹ̀tọ́ tọ́jú ara rẹ kó balẹ̀ lálàáfíà kódà nínú ojúṣe ẹ̀sìn òlélẹ̀ ìwà ṣùgbọ́n tí hadith yìí ń fún wa náà wípé ń bẹ tó ti gbẹ̀mí lé oògùn ó gbára lé oògùn torí pé lómi tí bá ń sọ oògùn báyà báyà oògùn kan báyà máa ń sàgbó kan fún yàn pé àfà ìmọ̀ lò ẹ mọ̀jà sọ bẹ́ẹ̀ mọ́ láíláí ẹnu àwọn olóògùn ẹnu wọn máa ń dùn ẹ̀rọ tí wọ́n bá ti páàkì ọkọ̀ ká títí sí kódà bó o gbóòórùn ẹ̀ lásán tó bá yẹ pé ó gbóòórùn ẹ̀ lásán kò yẹ káwọn ẹni tó rí ń lọ́wọ́ yín èyí tí ń ṣe ọ̀lọ́ ẹlòmí sì lò èyí tí ń ṣe sì lọ́ọ́ so láfi lè mọ̀ wípé sábàbí ni àwọn oògùn yẹn jẹ́ kì í sòun gan ni mú àìsàn kúrò láre níjẹ́ hadith yẹn fẹ́ sọ fún àníyàn ẹlòmí ń bẹ lẹ́ni ó gbára lé ó nígbàgbọ́ nínú oògùn yẹn jọ lọ́nà tẹ́ bá wípé ah, bíyàn bá wà lo oògùn yẹn náà bíyàn lò mí pé ah, kò sí àfàìmọ́ ló ń bẹ́ẹ̀ ìyẹn ni tí hadith yìí ń sọ fún wa àti èyí tá a lo àti gbogbo ẹ̀ náà ọlọ́run náà ní ká gbára lé lórí ẹ̀ àwọn tán bá máa ń ṣe báyìí lẹ́ẹ̀fì rí wọn wípé bẹ́ẹ̀ bá wá pọ́n oògùn kan bẹ́ẹ̀ pọ́n pọ́n pọ́n pọ́n pọ́n ní tí wọ́n sọ náà ni pé ọlọ́run ó fi ṣe kòǹgẹ́ ní tí wọ́n sọ pé ala rabbihim yatawakkalun ọlọ́run ó gbára lé kì í ṣe oògùn yẹn ni wọ́n gbára lé eléyìí kó máa jẹ́ wáàsí fún àwa tá a bá wà ní abala ìwòsàn bóyá ń tó oògùn ni bóyá lọ́sibítù ni bóyá ní medicine shop tá a ti ń ta oògùn fáwọn èèyàn àbá ń prescribe oògùn fáwọn èèyàn ẹja máa fi tọ́ ọlọ́run kọ́ ẹlòmíràn ni pé sọ̀rọ̀ àgùnwò yìí ó ń jogún ẹ lọ́dọ̀ bàbá ńlá bàbá wọn kò sí ẹni tó lórí láyé yóò ti wá béèrè owó kan lọ́wọ́ bó ṣe wá halẹ̀ mọ́ nǹkan ó lè ní ọlọ́mú twenty thousand wá pé ó sì wọ tẹ́párà àtàrí fifty thousand lòún gbà àfàìmọ́ lò ó ní òní lọ ìwọ náà bá sáré ọba kó ń bọ̀ bá kó bọ̀ bá lò kọ̀pá nílọ bọ́ bá sì fẹ́ lómi gbà mí ó lè lọ so láàfi lè mọ̀ wípé ọlọ́run subhanahu wa ta'ala ó ń lọ bá tí a gbúdọ̀ gbára lé lórí èyíkéyìí tí ń bá ń bẹ lára wa níbi ìlera àbí àìsàn nítorí wípé ọlọ́run nìkan ló lágbára láti lè mú ààrẹ kúrò lára ṣùgbọ́n o kò tako kálò wọn ṣùgbọ́n lílo oògùn a wá gbára lóògùn yẹn ju kíni lọ ju ọlọ́run lọ níjọ́ sọ àgbọ́yé ká tó kúrò lórí eléyìí tá a bá ní ká tojú a rí wípé sọ fún wa gẹ́lẹ́ bó ṣe rí gbogbo ogun tá a máa ń lò yẹn bá a bá sick bára wọ bá yá ṣe rí ìwòsàn ní ti ń ṣe ó ti ara wa ọlọ́run ti fi bẹ́ẹ̀ níta fi lè mọ̀ pé ọlọ́run yẹn náà lè fún wa ní ìwòsàn kì í ṣoògùn tá à ń lò kódà àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò oògùn pípò oògùn àwọn náà mọ̀ fi jẹ́ pé ti dá àwọn nǹkan kan sínú ara wa bí ọmọ ogun ni tí àárẹ̀ kan bá fẹ́ ṣe èèyàn báyìí àwọn nǹkan yẹn ó sáré wọ́n lọ pàdé nǹkan yẹn tó wọnú ara èèyàn wọ́n fáìtì nǹkan yẹn wọ́n bàjá wọ́n pa wọ́n pa nǹkan wọn tó bá ti pa nǹkan wọn nǹkan kan kì í ṣe wọn. ṣùgbọ́n táwọn ọmọ ogun tọ́lọ̀ ń dá sára wa tí wọ́n bá tó bá ti rẹ̀ wọ́n àwọn nǹkan tó lè ṣokùnfà kó rẹ̀ wọ́n ó pọ̀ tí wọ́n bá ti wík táìsàn bá ti wọlé tí wọ́n bá ti fẹ́ lọ bá àìsàn jà tí àìsàn bá ti lè lágbára jù wọ́n lọ tó borí wọn ìgbà yẹn ló tó sick ìgbà yẹn ló tó sick tó o bá ti wá sick wọ́n wà ní ẹ ní antibiotics ẹ fún ní paracetamol ẹ fún lóògùn báyìí kó lò ṣe ẹrú oògùn oògùn yẹn kọ́ ló fẹ́ mú òsàn wá iṣẹ́ tó oògùn yẹn fẹ́ lọ ṣe àwọn ọmọ ogun tí ń bẹ lára rẹ tọ́rẹ̀ ń ọ lọ tàwọn kẹsẹ́ ó yẹ nítorí bẹ́ẹ̀ ṣe nìyẹn yóò stimulate wọn tó bá stimulate wọn àwọn kìnìyàn wà dìde àwọn fúnra wọn náà náà lọ bá ìsàn jà kì í sóògùn yẹn lọ ṣiṣẹ́ wọn ṣùgbọ́n tó bá yẹ pé àwọn tí ń bẹ lára rẹ yẹn tó bá lálàáfíà àìsàn ní mọ̀ọ́sẹ́ bí nǹkan bá ti wọlé báyìí wọ́n fa ìtì ẹ̀ ti wọlé báyìí wọ́n fa ìtì ẹ̀ ẹ̀yẹ wo òróǹro tí ń bẹ nínú wa ẹ̀rì kòkòrò bó ṣe rí hun iṣẹ́ tí ń ṣe nínú táwọ̀ ọ̀mọ̀ àìmọye oríṣiríṣi aburú ti ń pa ló bá ti kàn sí báyìí nínú táwọn sì ní ma àìmọye nǹkan míì tó jẹ́ pọ́ìsì téèyàn ti jẹ sí nǹkan kan lè ṣèyàn ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ nínú tí wọ́n ti pa nǹkan yẹn tó yẹ kó dáyé hospital náà ti fẹ́ fún ọ lóògùn oògùn owó tó san lórí oògùn yẹn kékeré kékeré so láàfin lọ́mọ àgbẹ̀ gbogbo oògùn tá à ń lò yẹn stimulant ni wọ́n kì í ṣe pé oògùn yẹn ní mú àlàáfíà wá sára wa lẹ́ẹ̀fì rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì kò ní síkì torí wípé àwọn ọmọ ogun tí ń pa àìsàn tí ń bẹ lára rẹ̀ wọ́n ní agbára ẹ̀yẹn wo àìsàn polio àbí àìsàn measles tó mọ́ wà lára ọmọ tán bá ní kan gba abẹ́rẹ́ àjẹsára àìsàn náà ni wọ́n tún máa ń tẹ̀ sí wọn lá abẹ́rẹ́ tán gbà àìsàn náà ni wọ́n tún tẹ̀ sí wọn lá tán bá ti wá tẹ àìsàn sọmọlá àwọn in ti ń bẹ nínú ara àwọn ọmọ ogun ti ń bẹ nínú ara tán bá ti rí àìsàn yẹn ti ń bọ̀ wọ́n ó dìde wọ́n lọ bàjà tí wọ́n bá ti wá bá àìsàn kan jà rí lẹ́ẹ̀kan wọ́n ti dá àìsàn mọ̀ táìsàn bá tún fẹ́ wọlé nígbà míì wọ́n tún dìde wọ́n lọ bàjà ìdí nìyẹn wọ́n sọ pé tán bá ti fún lábẹ́rẹ́ mrs mrs ò ní í ṣe é mọ́ torí pé àwọn cells yẹn ti dá àìsàn yẹn wọ́n ti dààmú wọ́n ti identify ṣùgbọ́n gbà tán bá tẹ kínní sọmọlá tí àwọn ọmọ ogun ara rẹ̀ yẹn bá weak nígbà náà abẹ́rẹ́ tí wọ́n fún gan ni ó tún jẹ́ kí mísìsì ó ṣe tó kí mísìsì náà náà polio náà náà ìdí ni tó fi jẹ́ pé tá a bá ní ká kojúbọ̀ jíndò dáadáa oògùn tá à ń lò náà kọ́ ló fà láfíà sá ọlọ́run ti dá èyí tí ó bó lo oògùn náà àwọn àìsàn kan ń bẹ béèyàn lo oògùn náà ó ti ní sáàkù tí ó tí ó lọ tó bá ti lọ tó bá ti lọ tó bá ti lè kọ́bẹ̀ yọ lọ́kùn rẹ̀ bó ló bàbá lóbi dá pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ kọ̀ yẹ kọ́ lọ lo oògùn kọ́ lọ sùn kó sinra kó sùn tó bá jí yóò lálàáfíà o lè má ní ìdìbò olùkúra sámọ́ torí pé ìtọ́lọ̀ ń ti dá sára wa bó ṣe da, ó ti fi ìwòsàn gbogbo àwọn nǹkan tó lè máa ṣe wa ọlọ́run ti da sínú ẹ̀ fatabarakallahu ahsanul khaliqin ìdí nìyẹn tó fi jẹ́ pé hadithi kì í ṣe pé ntádìsì ń sọ fún wa ni pé ká lo oògùn àmọ́ ó jẹ́ kó yẹ wá wípé a lo oògùn o a lo oògùn o ọ̀dọ̀ ọlọ́run náà ní ká gbára lé bóun lọ́ba tí fún wa ní ìwòsàn ọ̀nà kan lélẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì wa máa ń bẹ ẹni tí máa ń ṣe wọ́n sọ fún wípé a ní tí ń ṣe òyì kò fún láyé ìjọ parán bá sọ fún kò bá ní ṣe dáadáa kankan máláyé jìnnìjìnnì yóò bá máa ronú kí ló ṣe ọ́ wọn láìsàn kan ló ń sọ òpó náà ní ọ̀pá wá ojú rẹ ojú kò sí tó ń ṣe ọ́ báyìí ọ̀rà wọ́n ti sọ fún un pé tí ọ̀pá náà wọ́n sì ní ológun pé bóun ṣe wà anytime ó lè collapse àwọn èèyàn kan bẹ báwọn tán sọ báwọn fún ẹ̀yìn ẹrúsìn ọlọ́run àìmọye dókítà tó sọ bẹ́ẹ̀ fún yàn tó ìkọ́sẹ̀ kejì ní dókítà jáde láyé ẹni tán sọ fún pé yóò kú gan ó sì gbẹ láyé kò tí ì kú dé sí títún ṣe dáadáa lọ́nà ìṣẹ̀mí ayé ọlọ́run ọba lọ́ba tí máa pààyàn nǹkan kan náà ni ó sì ṣe sábàbí tó fi jáde láyé tòdí tó fi jẹ́ pé àtàwọ́kùl àlàlá kéèyàn ó gbára lé ọlọ́run á fi fọkàn balẹ̀ sínú ìgbésí ayé yàn ìntọ́ ọba ní ṣe lọ ìbádọ́ ọlọ́run rẹ ọmọ bá lọ ṣùgbọ́n ẹni ọba ti gbára lé ọlọ́run ìdààmú ò lè kó inú ìgbésí ayé ìdí tó fi jẹ́ pé pàtàkì yìí orúkọ ọwá nílò òjíṣẹ́ ọlọ́run sẹ́mi wà nú àwọn ẹni wọn ní bẹ́ẹ̀ ni ọwà nú wọn bó ṣe sọ́tẹ̀ nìkan náà bá tún dìde èmi ń kọ́ ànábì ní ó ti parí ẹni ti ṣáájú ẹ̀ sallallahu alayhi wa sallam ìyẹn ò túmọ̀ pé sàbẹ̀ èèyàn ọ̀wọ̀ náà ṣùgbọ́n iye ju àwọn yẹn kódà àwọn àfáà mi sọ wípé seventy thousand yẹn lórí ẹnì kọ̀ọ̀kan yóò tún di seventy thousand yẹn yóò tún dì mú ajẹ́ pé seventy thousand times seventy thousand òun làwọn ẹni yẹn nínú àwọn mùmínì ọlọ́mọsà kẹ́ni kọ̀ọ̀kan kúnnú wọn kí ni nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi tọ́ sí nǹkan báyìí òun náà ni wọ́n máa gbára lé ọlọ́run lórí tí wọ́n ń lé àbí lórí tọ́wọ́ wọn ti tẹ̀ lórí aburú tí wọ́n ń sọ́ra fún wọ́n ń gbára lé ọlọ́run wọn gbára lé kankan mi lẹ́yìn subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n kí ó mọ́jà sí wá ní ẹni tí ó gbára lé ọlọ́run الحمد لله المستحق للشكر والثناء في كل حال وحين فهو خالق ولا يخلق رازق ولا يرزق غالب ولا يغلب وهو على كل شيء قدير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله إياكم وسوء فهم التوكل فيجلس أحدكم في بيته ينتظر رزقه وسعادته والحصول على العلم النافع وهو لا ينشئت ولا يحرك ساكنا ويقول أنا متوكل على الله وعن ابن عباس رضي الله عنه قال كان أهل اليمن يحجون ولا يتزودون ويقولون نحن المتوكلون فإذا قدموا فإذا قدموا مكة سألوا الناس فأنزل الله تعالى وتزودوا فإن خير الزاد التقوى عباد الله إنه من سنن إلهية أن يطالب عباده بتقديم سبب عند الطلب فلا يعتمد على السبب بل يتوكل على الله في ذلك وليس المقصود أن يرهق الإنسان نفسه في اتخاذ الأسباب بل يكفي أحيانا الأخذ بالسبب على حسب طاقته البشرية ولنا في قصة مريم دليل على ذلك حيث أمرها بهز الجذع ليتساقط عليها تم قال تعالى وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا ولله در قائل توكل على الرحمن في كل حاجة ولا تؤثرن العجز يوما على تلم ألم ترى أن الله قال لمريم إليك فهز الجذع يسقط الرطب ولو شاء أن تجنيه من غير هزئة جنت ولكن كل شيء له سبب عباد الله فافهموا أن الأخذ بالأسباب غير الشرعية فممنوع شرعا وكذلك الاعتماد على الأسباب مخالف لحقيقة التوكل ولقد قال النبي صلى الله عليه وسلم احرص على ما ينفوق واستعن بالله فلا تعجز قدم النبي صلى الله عليه وسلم الحرص على شيء بالجد على الاستعانة والتوكل فتوكل المؤمن عباد الله يعرف عند من قطعت الأسباب وخابت الحيل وفترت القوى وعلى الله فتوكلوا عباد الله إن كنتم مؤمنين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí òun sì ni ẹ̀yìn tọ́ sí ní gbogbo ọgbà ọba adẹ́dà ni tí ò sẹ́nìkan tó dáa ọlọ́ba tí ń ṣèjẹ́ ẹ̀mú tí ò sẹ́nìkan tí ń ṣèjẹ́ ẹ̀mú fún ọlọ́ba adéborí tí ò sẹ́ni tó lè borí ẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba yìí a mọ rírì oore tó ṣe fún wa a jẹ́rìí pé òun nìkan ni ọba àṣọ ọba tíjọsìn tọ́ sí a sì jẹ́rìí Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe o ẹ̀yà rúsan ọlọ́run ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wá o ẹ má jẹ́ ká sí àgbọ́yé ìgbáralé ọlọ́run ẹ má jẹ́ á sì o débi pé èèyàn wà jókòó kanú lé yóò ní ọlọ́run ó máa rísìkì wá bá débi ó jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ pẹ̀lú ụgbọ ọlọ́run nínú yàrá tó ń jókòó sí náà ò gbára lé ọlọ́run a sì gbọ́ lélẹ̀ yòó bákan náà ẹni tó lóun fẹ́ nímọ̀ tó ní bóun ṣe jókòó yìí ojú àná lọ́lọ́run ó ti bọ́ òun nímọ̀ yòó tó ń fi di ayé tó látara ìdílé òun bùkátà àti ni ẹ jẹ́ ká o èyàn ní jókòó tẹ́tẹ́rẹ́ èyàn ní iṣẹ́ tẹ̀yàn èyí ó gbà pé ntọ́lọ̀ ní àṣẹ láṣẹ yìí ìyókù ó kù sí ọ̀dọ̀ ọlọ́run àfáwà ibn abbas kọ́lọ́wọ́n bá kọ́ bá yọ́nú sí wọn wọ́n ní àwọn ará yemen tí wọ́n bá fẹ́ wá sí hajj nígbà kan tán bá ti ń bọ̀ wọn ò ní mú oúnjẹ lọ wọn ò ní mú nǹkan tí wọn ò ní mú kankan lọ́wọ́ wọn sá wá sí hajj tán bá ti wá dé maka wọn bá bẹ̀rẹ̀ sí ni máa tọrọ bára tán bá wá bi wọ́n léèrè pé kí ló dé ẹ̀yin ò kankan lọ́wọ́ ni wọn ò ní àwọn gbára lé ọlọ́run ni ọlọ́run wá sọ àyà kalẹ̀ wípé gbogbo ẹni tó bá fẹ́ wá ṣiṣẹ́ hajj o fatazawwadu ẹ mú nǹkan lọ́wọ́ ẹ má sọ mọ́kà dìlé ń bára fatazawwadu ẹ pèsè nǹkan tẹ́ jẹ kódà tẹ́ tún fi ra nǹkan tẹ́ bá rí lọ́hùn ẹ lọ́wọ́ fa inna khayra zadi taqwa bó tilẹ̀ jẹ́ wípé ìpèsè tó lóore jùlọ òun náà ní kéèyàn fi bẹ̀rù ọlọ́run lọ ẹ̀yin arúsàn ọlọ́run ìwọ́n tó fẹ́ lọ mọ́kà owó tó fi lọ nìkan ló ní o lówó tó fi jẹun lọ eléyìí ò lẹ́tọ̀ kì í sábà ṣẹlẹ̀ fẹ́ni tó bá bá stéètì lọ torí pé tó bá bá stéètì lọ wọn ò fún ọ lówó nínú owó tó san tó bá dán tí ó tún ọ ná tí ó sì ṣẹ́kù ṣùgbọ́n tó bá bá international lọ ìwọ lọ ọmọ yìí tó fẹ́ mú lọ kò sẹ́ni tí ó fún ọ lówó kankan lọ́hùn so ìyẹn túmọ̀ sí pé o ti di owó rẹ náà lọ́wọ́ kò tọ̀ lọ èkéyìí tó bá jẹ́ ń bẹ̀ ó dáa kéèyàn ó di owó rẹ̀ lọ́wọ́ làwọn yorùbá fi máa ń sọ wípé torí ọlọ́run kò dé o kò maka onika pọ̀ ọba ń ro pé àwọn kan lẹ́yìn wọ́n fẹ́ lọ jẹun ọ̀tẹ̀lé ọ lọ wọ́n jẹ fún ọ wọ́n rí i pé ọ̀wọ̀ ọ̀kọ́wọ́ bá kù ó tún dídọ́ kejì wọ́n tó fẹ́ lọ jẹ ra nǹkan kan bí kan ọ̀tẹ̀lé ọ lọ nígbà tán wulẹ̀ títí wọ́n rí i pé wọ́n rà wọ́n rà fún ọ nígbà la wọn ò ní jẹ́ ọmọ fi ra wọn wọn ò a wọn ò fẹ́ kí tàbá túmọ̀ ní yóò tún tẹ̀lé yẹn kò sí lówó tó fẹ́ràn kankan so wọn wà máa yọ ọ lẹ̀ ni yorùbá fi nítorí ọlọ́run kò maka oníkàlùkù náà ni ó ṣe kí ni o di nǹkan rẹ lọ́wọ́ ẹ tó wá ń lọ tó ní òun gbára lọ́lọ́run ó lè sọ pé ó gbára lọ́lọ́run kó mú nǹkan jẹ ní tó lò ó mú lọ́wọ́ dé wọ́n bá jí lọ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ lórí èyàn fatawa kalẹ̀ àlàlà àwọn àpò gbára lọ́lọ́ ẹ̀rí bó ti gbìyànjú ṣùgbọ́n tí òfin ọ̀sẹ̀lẹ̀ ó padà ṣẹlẹ̀ tọ́ba wa dà bẹ́ẹ̀ fatawa kalẹ̀ àlàlà ó sì rí pẹ́ ní ebi ò nípa ó yàtọ̀ sí ẹni tó gbé láti ilé kò mú kankan lọ́wọ́ wọ́n wá lóun ṣe kí ni o òun gbára lé ọlọ́run ẹ̀yàn rúsan ọlọ́run ní tá ń pè ní ìgbára lé ọlọ́run tá a bá wo gbogbo ìlànà bọ́lọ́run ṣe máa ń gbé kalẹ̀ ọlọ́run fẹ́ ká ṣe ìgbìyànjú kan ìgbìyànjú yìí wá nìyí kò gbọdọ̀ jẹ́ ìgbìyànjú tó lòdì sífẹ́ ọlọ́run lápòjúwe ẹni tí náà rún kí ló ń ṣe inú ló rùn ó lóògùn ní bọ́lọ́wọ́ bá kú mọ́ lọ lọ́wọ́ mọ́ lọ oògùn rèé eléyìí ògógóró náà bí kí ó sì ń ṣiṣẹ́ fún inú rùn eléyìí oyin ni wọ́n fi ṣe ó ń ṣiṣẹ́ fún inú rùn wọ́n wá ní tó lógógóró yẹn ni ni ó ṣiṣẹ́ jù wọ́n wá ní kan fún wọn lógógóró haramu nìyẹn ọlọ́run kò fi ìwòsàn wa síbi nǹkan tó bá ṣe léwọ̀ wa ṣùgbọ́n wá lo tó lóyún bó ṣe wá lò tán wá ní ah, kí n tó lò gan mo ti ń rí wípé àfàìmọ́ lò ní mi lálàáfíà rárá ìdọ́sọ̀ náà ìpítọ́ kọlọ̀ kó fi ṣe kí ni o kò fi ṣe sábà lọ ó lè lò kó lọ ó sì lè lò kó má lọ torí pé kò tó náà kò ti gbára lé ọlọ́run subhanahu wa ta'ala nǹkan pè ní tàwa kò lè kí wá ṣe pé kọ́ wá sọ wípé ẹ lò ó dára o ìwọ lò ìgbà míì ń bẹ o ẹlòmíì ń bẹ tí nǹkan bá ń ṣe torí pọ́ mọ ara nǹkan yẹn ó padà lọ náà ṣùgbọ́n àwọn àìsàn kan tí bá ń ṣe ọ́ ògbúdọ̀ lògùn ń sìn ẹni tó ṣe wàhálà tó tó wá ní kó lóògùn ló paracetamol olóhùn kí ló dé òní ẹ̀sà bò ń wá omi kóhùn ó wẹ̀ kó ó sì lọ rest tó ń bá jí ara yẹ òótọ́ sì ni torí pé tí ń bẹ lára wa náà yóò lé nǹkan yẹn lọ ṣùgbọ́n àìsàn mi ń bẹ wípé bó o sùn bó àfi kó o lo oògùn sí nǹkan yẹn tó bá wá jẹ́ pé o fẹ́ lo oògùn sí nǹkan má gbára lé oògùn yẹn ọlọ́run wa ẹ̀yẹn já ku àpéjúwe Maryam tó bí anabi Isa alayhi salatu wassalam ìgbà tó ń rọbí lọ́wọ́ tí ń kíbòsí tí ń pariwo tó ń rí nira ọlọ́run ní kó dì mọ́ igi dàbínú kó máa mi igi hun kó máa mi báyìí bí ṣe ń mi hun èso dàbínú wọn ń jábọ́ látòrí igi hun bẹ́sọ yẹn ṣe jábọ́ èso dàbínú tútù ọwà ń jẹ́ àwọn àfáà sọ wípé ọlọ́run lágbára késo wọn máa jábọ́ láì ṣe pó mẹ́ ṣùgbọ́n lọ́n fẹ́ jẹ́ ká mọ̀ wípé bó tilẹ̀ kó gbára lọ́lọ́run tó ṣe gbìyànjú kọ̀ wá gbára lọ́lọ́run lórí gbìyànjú sọ ọlọ́run ní kí Mariam máa migiun ìgbà tó tó migiun ni èso yẹn tó jábọ́ bó ṣe wá jábọ́ tó jẹ èso òun ọwọ́ bímọ nírọ̀rùn sọ àwọn àfáà wá jó yé wa wípé ọlọ́run lè pàṣẹ fèsòun kó jábọ́ láì ṣe pé Mariam ti ṣùgbọ́n ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ìtàgbésí ayé ànábì sallallahu alaihi wasallam ó kún fún eléyìí ìgbà táwọn kèfèrí mẹ́kà tán fẹ́ lé ànábì kúrò ní ìlú mẹ́kà òru ọjọ́ tán lé ti sọ fún ànábì sallallahu ọlọ́run ní ṣùgbọ́n má jáde o nítorí páwọn èèyàn yìí ipa ìgbìyànjú tí wọ́n ṣe àníyàn wọn ni pé wọ́n ti rọ kiri ẹ̀ wọ́n sì yan ọ̀dọ́ kọ̀ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan láti wá sojú ìdílé kọ̀ọ̀kan láti pa wọ́n rọ kiri ká ilé ànábì sàlá ọlọ́run ti sọ fún ànábì ọlọ́run ní ká ànábì má jáde o kó sádùn nulẹ̀ àwọn yẹn ń yọjú wọ́n ń rí pánábì wà nínú ilé wọn ni àwọn òwò bí tí ó gbà ìgbà tó di àsìkò tọ́lọ́run yọ̀ọ̀dá fún ànábì sallallahu alaihi wasallam pé ká ànábì ò jáde ọlọ́run tó wá sọ fún ànábì pé tó bá jáde sọ fún Ali tí ń bẹ pẹ̀lú rẹ kó sùn sórí ibùsùn sódà tán bá ń yọjú lọ́ọ̀kan tó bá ń wọnú ilé wọ́n mọ̀ rò pé ó sì wà lórí bẹ́ẹ̀dì ìdánàbí tọ́lọ̀n sọfá nàbí ní sọ́lọ̀sọ́ ọlọ́run tó wá sọ pé tó bá fẹ́ máa lọ náà ọ̀nà ibi tá máa gbà lọ Mádínà tí gbogbo èèyàn mọ̀ má gbàbẹ̀ gba ọ̀nà ti bòmí gbàtánàbí ó jáde gbogbo wọn ti sọ̀lọ́ ànábì jáde lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́dà ànábì tún wo gbogbo wọn ànábì ń dá wọn mọ̀ ah, èyí wọn ọlọ́run fi dè wọ́n mọ́lẹ̀ títí títí títí gbà tilẹ̀ mọ́ alìbá jáde sí wọn ah, ànábì nǹkan náà ibò ah, ó ti jáde gbogbo wọn bá rọ wọlé wọn wọlé wọn ránà sọlọ wọn sọlọ wọn bá tún sáré gba ọ̀nà Mádínà lọ wọn wá ọ̀nà wọn ò rí àwọn ẹni bá ah, ọ̀nà ibi tó gbà kọ́ wọn ọ̀nà ibi tí wọn gbà lọ́gbà ẹ wo ìgbà tí wọn ànábì ti rìn jìnnà kó tó di pé wọn tó yẹsẹ̀ mọ ó yàtọ̀ sí ẹni tí ń lé ni àtètè bá ni ju wọ́tọ̀ kan lọ́lọ́ so eré kó tètè bá ilé ọmọ sá ọlọ́run sọ fún anábì pé kánábì ọmọ lọ sòsí o kọ́kọ́kọ́ dúró kó farapamọ́ fọ́jọ́ mẹ́ta náà tó bá ti rìn díẹ̀ kó farapamọ́ fọ́jọ́ mẹ́ta lẹ́yìn ìjọ kẹta kó tó máa lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣé tọ́lọ́run bá ní kánábì ọ̀ jáde sí wọn gbangba báwọn kí ni wọ́n fi ṣe tí lè fi ṣe nǹkan kan ní ṣùgbọ́n lọ́ọ̀ ní rárá má jáde ṣe sùúrù jákùn wọn lórun kó tó jáde gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run fi pòwe fún wa àlẹ́ akhadhu bil asbab wọ́n sọ fún wa pé ewu bẹ́ẹ̀bẹ̀ náà súnmẹ̀ àfà a ní ewu bẹ́ẹ̀bẹ̀ kò sí ìdúnjẹ́ bẹ́ẹ̀ àṣẹ ọlọ́run fi lára wa padà gbọ́ bá débẹ̀ tíjà bàbá sí ọ̀fọ̀ ara rẹ̀ fọwọ́ la ṣùgbọ́n èèyàn wá ń lọ wá bára rẹ̀ nbìkan wájú òṣè ẹ̀yìn òṣè sí ẹ̀rù wa ń bá àwọn èèyàn sọ fún ọkàn má bẹ̀rù ọlọ́run bẹ pẹ̀lú wa ọlọ́run ó sì lo kàrámà yẹn fún wọn ìyẹn náà anabi musa salatu wa salam ìgbà tó wà lọ́dọ̀ firaun tí firaun sọ pé dharuni musa faliyadi rabba firaun ní pé ẹ̀yin èèyàn ẹ̀ wá musa wàhálà pọ̀ kọ́ lọ pé ọlọ́run rẹ̀ ìgbàtí Musa gbọ́rọ̀ nye Musa mọ̀ pé Fìràwọ̀n lè ṣe bẹ́ẹ̀ pé ni Fìràwọ̀n o le se Musa wa bẹ́ẹ̀ lọ́n pé Ọlọ́run rẹ mo sọ látọ̀dọ̀ rẹ kúrò minkuli mínkúlì mutakabirin la yu'minu bi yawmil hisab àwọn eléyìí ò bẹ̀rù àkìyàmọ̀ wọn ò bẹ̀rù pọ́jú ẹ̀san bẹ̀ Ọlọ́run sọ níbi aburú ń ìwọ ni mo fi wá sọ torí pé Musa náà mọ̀rú èèyàn fìràwọ̀nù jẹ́ tó bá lọ pa àṣẹ ẹni tó bá ti gífù àṣẹ wọn parí ọlọ́run wá ní Musa ó jáde ìgbà tí Musa jáde tó ń àwọn èèyàn lọ fìràwọ̀nù náà ti yọ̀ǹda fún ọkọ máa lọ ọba tún rò ọyá lọ́mọ ẹjí tó lọ parí wọn kí tó dé àpàdà ìgbà tí omi òkun níwájú ń bọ̀ lẹ́yìn àwọn tó Musa wọ́n bẹ̀rẹ̀ sí Musa pé tọ́ ọ̀ bá sì fìràánà tó ní ó ní àmọ́ ẹ̀lọ́ bọ́ bá gbà wá mú pẹ̀lú eléyìí ìyàwó pọ̀ ju tẹ́lẹ̀ lọ ọ̀dàbẹ̀ tó sámọ́ sọ́jà lọ́wọ́ ni tán wá lè mú tán ni ó dúó tí ò dúó tí wọ́n wá lè kìí ṣe pé sọ́jà míì dádó wájú àwọn gangan náà wá lè tí wọ́n wá mú ṣe mọ̀ pé irú ẹni èèyàn <laughs> kò sí jìyà wọ́n sì ní oríṣiríṣi ìyà lọ́wọ́ wọ́n lè ní ọmọ fi atẹ́gùn kó fi ti ọkọ̀ ọmọ fi atẹ́gùn kọ́kọ̀ yóò mú kò sí gbọ́kọ̀ ọ̀bá sì mú fún <laughs> owó yóò attempt nǹkan yẹn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn bàní Israẹli ṣe rí jọ́nà wọ́n wá nítorí ọlọ́ Fíráúnù ní ń bọ̀ lẹ́yìn káwọn ó sì mà káwọn ó dúró Musa ní ẹ ṣe sùúrù nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ lè fasọ ya mọ́ Musa lọ́rọ̀ ṣe sùúrù kí ni omi lọ́wọ́ àwọn ajú yìí ọ̀rọ̀ ṣe sùúrù kọ́ kí la fẹ́ ṣe ni kó sọ Musa ní ẹ ṣe sùúrù ah, ṣe mọ̀ pé imọ́ ó ti bàjẹ́ mẹ́wọ́ ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ sùúrù kí ni fìránù ló ti kàn wá látẹ̀yìn omi lọ́wọ́ àwájú àlèkónú omi musa ní ọlọ́run bẹ pẹ̀lú wa musa wa nà ọ̀pá sódò lójú ẹsẹ̀ odò sì pín sí méjì bó ṣe pín sí méjì wọ́n bẹ̀rẹ̀ sí rìn lọ gbogbo wọn náà bá rọ́bẹ̀ ìntọ́lọ̀ tawakul òun ni musa ní ṣe é gbọ́ pé láti tí musa ti wà lọ́dọ̀ fìràwọ̀nà kọ́ wa lọ́mọ nà pa sínú odò káàkiri kò sí bẹ́ẹ̀ àbíkọ́ sọ pé ẹ máa wò mí ó máa rìn lọ lórí odò ṣe gbọ́dọ̀ ohun ti wà ń bẹ̀ ti pẹ́ ọdẹ mélòó tẹ́ gbọ́kẹ́ musa lọ́rìn lórí ẹ̀ tó bá rìn bẹ́ẹ̀ yọ jà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní jọ̀hún wájú ti di ẹ̀yìn ti di fatawakkal ala Allah so n tán pè ní tawakkul ò nìyẹn kì í ṣe pé kọ́ oródò ńlẹ̀ kọ́ wá lọ máa rìn lọ lórí ẹ̀ o àfi tó bá yẹ pé dán lòún lò lóko àtawakkul ala Allah tíwájú bá di tẹ́yìn di tí ò sí nǹkan kan tó lè ṣe mọ́ tawakkal ala Allah ó sì rí pé ọlọ́run ọba subhanahu yóò làwọn níbẹ̀ káyìí bẹ́ẹ̀ náà sì ni ìtumọ̀ tawakul o náà ní nǹkan tá a bá mọ̀ pa a lè ṣe tó bá tọ́lọ́hún ọba mu láti fi fa dáadáa kan àbí láti fi ti aburú kan jìnnà ká ṣe ká má wàá gbára lé ìta àṣewò ọmọ tó fẹ́ ṣe exam lápèjúwe wọ́n ní ó kàwé kò kàwé ọwọ́ ni ọlọ́run tọ́lọ́run náà làkúkú ń ṣe tó bá ti jí lóru yóò bẹ̀rẹ̀ náfìlà o lè yan náfìlà láti aago mẹ́wàá tílẹ̀ ó fi mọ́ mi ò ní fẹ́ wá exam wà tọ́lọ́n là ń ṣe á pass wọ́n sọ pé two times two ó ní twenty five ṣé ẹ̀ mọ̀ pé irú ẹni yẹn tó bá fẹ́ẹ̀lì kọ́mọ̀ sọ pọ́lọ̀ lójú o fúnra ara rẹ lójú òfin nítorí ẹ kó ṣe níbi iṣẹ́ yẹn náà fìlà òun kọ́ kàwé òun náà tó bá wá kàwé òun kọ́ má fọkàn balẹ̀ pé bóun ṣe káwọn dandan láwọn gbọ́dọ̀ pass èèyàn lè kà á kéèyàn mọ̀ lóòótọ́ kéèyàn sì fẹ́ẹ̀lì fatawakkal ala tó bá wá kà á tó bá ti fẹ́ lọ sí pé tọ́ ọlọ́run mo ti kà á mo ti ṣe gbìyànjú tọ́mọ nìyàn mo gbára lé wọ ọlọ́run yìí tán pè ní tàwọn olùgbàlà lọ́lọ́run nínú islam nìyẹn so látara àdé eléyìí àbí ọlọ́run bá ní tóbi rẹ̀ kí ọlọ́run bá kí ó má ṣe mọ ẹnì kọ̀ọ̀kan wá dúró ẹ̀yà rúsan ọlọ́run anabi sallallahu alayhi wa anabi ní ẹ máa ṣe ojú kòkòrò ẹ máa gbìyànjú lérí gbogbo nǹkan tẹ́ gbogbo nǹkan tẹ́ pé yóò ṣe yín láǹfààní nínú ọ̀rọ̀ ẹ̀sìn àti nínú àlámọ̀rí ọ̀rọ̀ ilé ayé ẹ gbìyànjú lérí ẹ̀ lẹ́yìn wá àgbà náà ẹ wá lé ọlọ́run àwọn nínú ọ̀rọ̀ tánàbí sọ yìí ànábì ti gbìyànjú ṣáájú ọwà wà ní ẹ lé ọlọ́run tó lọ lé ọlọ́run nìkan ó ṣe tó yẹ kó ṣe eléyìí kì í ṣe ìtumọ̀ lọ́lọ́ nìyẹn ó ṣe gbìyànjú tó yẹ kó ṣe ó wà lé ọlọ́run ó kí ọlọ́mọ àṣàánú gbà kò lè má rí bẹ́ẹ̀ aṣọ́ọ̀gù ni ẹ̀gbọ́rọ̀ àìmọye tó ṣọ́ọ̀gù ju tiẹ̀ lọ tí ò rí báyìí fún ìwé táwọn kà ní àìmọye tó kà ju tiẹ̀ lọ tó yẹ pé bàbá ìlú èbó náà kàn pé first degree second degree phd nígbà tó padà délé bàbá ìlú èbó náà kàn the only thing tó tán lè fi sọ pé ó kàwé ni pé bàbá ìlú èbó bàbá ìlú èbó ó parí yóò sì wọ oníkà káàkiri àdúgbò wọn máa ní ká èbó ó lè máa ó lè máa analysis búrẹ́dì kan tó gùn jura wọn lọ pé ta economically eléyìí ó ó pé eléyìí analysis yẹn ọ̀tọ̀ ọkàwé lóòótọ́ ṣùgbọ́n bàbá ìlú èbó ni wọ́n máa pẹ́ sì kà tó tiẹ̀ ọlọ́run sì jogun gbogbo dáadáa fún lóòfin lè máa pé ìgbìyànjú ń kọ́ ní òjò òdì tó dà fatawakkal ala Allah ẹ jẹ́ ká gbára lé ọlọ́run ọba tí ò kú láéláé ọlọ́run washkuruhu ala ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá ń ṣe fún wa ọlọ́run ṣetán láti ṣe àlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa ń kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ o qumu ila salatikum yarhamkum